ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ gbéǹde alkiyama nam ní ìtẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ eléyìí tí a máa ń ṣe fúnra wa níbi tí a ti máa ń gbéyẹ̀wò láti inú tíra minhajul mu'min ti àfáà wa mustapha murad subuhi kọ́lọ́n kó bá ní san àfáà náà ní ẹ̀san olóore abala tí a wà òun níbi tí àáfàá ti ń ṣàlàyé fún wa ìran ẹlẹ́ẹ̀kejì nínú ìran kúfúrù kíkọtọ lọ́hùn lẹ́yìn ìgbà tá a ti parí ọ̀rọ̀ ní fák tó ní ṣe pẹ̀lú kéèyàn jẹ́ mọ̀nàfíkì tí wọ́n sì sọ àpẹẹrẹ ogún eléyìí tá a fi máa ń dá mọ̀nàfíkì mà léyìí tó jẹ́ anifakul akbar jíjẹ́ mọ̀nàfíkì eléyìí tí ó ní ṣe pẹ̀lú àlẹ́ ìtẹ̀kọ́dí tó lè yọ̀yàn kó nù Islam kọ́lọ̀nkọ́lọ̀ èmi àti yín àáfàá sọ nípa nìfàkùlà amọ́lí èyí tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ta níbi kéèyàn máa parọ́ kéèyàn máa jàǹbá àdéhùn kéèyàn máa lámàánà àti kéèyàn máa ja ìjà àjàngbìlà àáfàá wa bọ́ sórí kufrun asgar ìṣèkèfèrí eléyìí tí ò tóbi tó ní ńlá èyí tó jẹ́ kékeré tó já sí pé eléyìí kò ní yọ̀ọ̀yàn kúrò ní Islam. No ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ni tọ́já sí pé téèyàn bá ń ṣe tó ń ṣe tẹ̀léra wọn kọ́lọ́n kó là wá ó lè padà yọ kúrò nínú ìsìláàmù níjẹjọ àáfàá ti mú hadith wá fún wa níbi tí ànábì sallallahu alaihi wasallam tó ti ń jẹ́ kó ya pé àwọn nǹkan kan nínú ìṣesí kúfùrù ni ara ẹ̀ ní kéèyàn ọlọ́mọ wo nǹkan kọ́ lọ́mọ woṣẹ́ ẹni tó bá lọ bá àrọ́fán àwòkàhínà fàṣọdákọ̀wò tọ́já sí pé ẹni yẹn rèé ọlọ ọ̀dọ̀ àwọn tí máa ń wo sẹ́ bóyá wọ́n sanwó nù wọ́n sọ nǹkan kan nù wọ́n wá ní àwọn gbọ́dọ̀ wá ní ẹjẹ́ akọ ọkọ sínú pépà káwá kó lọ ọ̀dọ̀ bàbá tí máa ń wo sẹ́ àbọ̀dọ̀ àfáà tí máa fi yèèpẹ̀ ṣeré làwa gbàgbọ́ pé ń tẹ́ni sọ òdodo ni fàkọ̀dé káfàrọ̀ bíi máa ń zílá àlà muhammadin sallallahu alayhi wa sallam àṣírú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe kèfèrí ó ti àwa pín sí méjì níjẹjọ yẹn nípa pé abala kan bẹ̀ ó lè yọ̀yàn kó nù Islam abala kan ó lè mọ yọ̀yàn kó nù Islam tí ó jẹ́ kúfúrú asgar èwo ni yọ̀yàn kó nù Islam òun ni mujaradu wípé ó ń tàn kẹ́ lọ ẹ sáàtì ẹ̀já lọ wò kì í ṣe pé ó nígbàgbọ́ sí ọkẹ́ lọ lílọ tó lọ yẹn kúfúrú ni ṣùgbọ́n kọ́ yọ kó nù Islam tó bá di pé ó ń tàn wá nígbàgbọ́ sí pé ah àáfàá yẹn ríran bàjẹ́ bàjẹ́ pásítọ̀ yẹn ríran bàbá aláwo yẹn ó ríran irú ẹni bẹ́ẹ̀ ó yọ kúrò nínú ẹ̀sìn torí wípé ó ti gbé ìmọ̀ ìkọ̀kọ̀ fẹ́ni tí ò ní a fúnra wa àwọn nǹkan mẹ́rin tánàbí sallallahu alaihi wasallam tó ní ara àṣẹ sí àwọn kèfèrí ìgbàjà ìlíyà ni tá a láwọn àṣẹ sí ìkọ̀yọ̀yàn kúrò ní Islam ṣùgbọ́n mùsùlùmí gidi ó gbọ́dọ̀ máa ṣe kíni o ó gbọ́dọ̀ máa ṣọ́ra fún ara ẹ̀ ní alifakaru bil ahsab kéèyàn ọmọ yanràn pẹ̀lú fámílì ẹ̀ àwọn ọmọ olówó èmi ọmọ kọ́ ọmọ fi bàbá rẹ̀ yan gàbí ìyá rẹ̀ ọmọ bàbá tiwa tá lọ́ bàbá tiẹ̀ ń lẹ̀ yìí tá mọ̀ ìyá rẹ̀ ń lẹ̀ èyí fi ìyá wà lùjàn náà èyí sì fi bàbá wọ àlìjàn náà iṣẹ́ tó ọba ṣe ló ṣe kí ni o ló fi wà yìí ṣe sí ìjà ìlíyà ni kéèyàn ọmọ fi fámílì ẹ̀ yanràn wàtọ́ àánú filansab kéèyàn ọmọ bu fámìlì òun fámìlì kéèyàn ọmọ bu ìran oníran ìṣesí ìjà ìlíyà ìṣesí kúfùrù ni ṣùgbọ́n tí ọ̀yọ̀yàn kò ní Islam bákan náà àwọn tọkọ tìyàwó náà àwọn ṣe sí Yorùbá tọ́jọ́ ṣe sí ìjà ìlíyà náà ọ̀ ńlẹ̀ kéèyàn ọmọ bá pọ̀ rí ìyáláyà rẹ̀ gbogbo eléyìí náà ìṣesí ìjà ìlíyà tọ́yẹ káwa tá a bá là ń èyí máa bú ìran oníran èyí máa láàlì fámílì oní fámílì ìṣesí ìràwọ̀ kọ́ máa fi wá omi òjò aṣàlàyé ilé ìtọ́pọ̀ pẹ̀lú kọjá pé kójú ọ̀rọ̀ irú ṣe sí àwọn jàìlíyà tójú ọ̀bárọ̀ wọn ò ní mọ̀tírínà bìnà ìkádà wàkádà pé òjò tọrọ yìí o ìràwọ̀ báyìí ìràwọ̀ báyìí ló jẹ́ kójú ọ̀rọ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ máa sọrú eléyìí àbí kó nígbàgbọ́ orú eléyìí bákan náà ni àníyáhà kí ẹnìkan ó kú fún yàn àbí kí bànújẹ́ ó ká máa wá sun ẹkún ara irú ìtàwọn èèyàn tiwa náà lẹ̀ Yorùbá máa ṣe tí wọ́n máa wá sọ ìsọkúsọ pé a orí àwọn burú o ọta fáwọn o tàwọn mọ̀ tí a ta ṣé bàbá àwọn lọ́wọ́ ayẹ kó kú ṣé yìí òun lọ́wọ́ ayẹ kó kú kò lè dáa fóun mọ̀ orí òun ti sánlẹ̀ tí wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ bú gbogbo orú eléyìí ìṣesí ìjà ìlíyà tó ìṣe kúfùrù ni mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí i àáfàá ni wàmí ní hù kúfùrù nìímà nínú àwọn ìṣesí kèfèrí eléyìí tó yẹ ká sọ́ra fún ṣùgbọ́n tọ́já sí pé ni tó bá ṣe a ní sọ pé kì ṣe mùsùlùmí o ṣùgbọ́n wà burúkú tí ò ni òun ni kúfùrù nẹ́ẹ̀mà òun náà ni kéèyàn ṣàìmoore sóore tọ́lọ́run ṣe fún yàn ọlọ́run ló ṣoore fún yàn kéèyàn wá ṣe kí ni o kéèyàn ó ṣe àìmoore sóore tọ́lọ́run ọba àlékè ọlá tó ṣe fún yàn eléyìí a gbọ́dọ̀ ṣe kínni o a gbọ́dọ̀ sọ́ra fún irú ẹ̀ òun ni kọjá sí wípé èèyàn wà nù mọ́tò mọ́tò wa fẹ́ dànù bóyá mọ́tò fẹ́ lásìdẹ̀ǹtì ọlọ́run bá padà sàánú yẹn pé ah jésù o ṣeun ah ṣé ò níyàs bàbá níyàs irú àwọn ṣẹ́síra dáradá yìí ó ń bẹ lára àwọn mùsùlùmí kan tọ́já sí wípé tán bá fẹsẹ̀ kọ lásán níyàs wọn dà á kan tó bá fẹ́ wọ mọ́tò èmi ti fojú ara mi rí èyí wọn ọ̀sọ́ yóò ń tàn fèmí èmi fojú ara tèmi rí báyìí ni bismi Sheikh Ibrahim Niyas kódà jàlábí àwa ètì ló ń tàn wọ́n ìjọ náà tá a jọ wọkọ̀ tán mọ̀ ń lọ sámúlòkó ń jọ yẹn nìbàdàn bíi alimohim gbogbo orú àwọn rádaràdà báyìí ọlọ́run láàyàn náà jàǹbá ọwá ní sẹ́wù ló ṣeun ọlọ́run lọ nínú iná oní jésù ló ṣeun ọlọ́run lọ ń iná oní nǹkan kan ló ṣeun gbogbo eléyìí kéèyàn ọmọ ṣàìmoore sí oore tọ́lọ̀ ń ṣe fún èèyàn kúfùrù ní ìmọ̀ ni àbọ̀lọ́run tiẹ̀ fún ọlọ́pọ̀lọ́ lọ́wọ́ ṣèdánwò pé ah mo jẹ́rìí ara mi èmi fúnra mi tí èbá ṣe pé mo lọ́pọ̀lọ́ tí èbá ṣe pé kinní tán ní kí n máa fi fọ́kọ mu lọ́ba lọ ṣàìmoore sóore tọ́lọ̀ ń ṣe fún ọ ò moore nìyẹn ìlọ́lọ́run ọba àlékè ọlá ló ṣe fi àpẹẹrẹ lélẹ̀ nínú ẹ̀rí láti inú sórọ́tù nahal aya one hundred and twelve ọlọ́run ní wàdọ́rọ́bà lọ́wù mọ́sálá ń kọ́rí àtàn kanat amina ta mutuma iná ọlọ́run ní òun ń ṣàlàyé fún wa òun ń fi àpẹẹrẹ dáadáa lélẹ̀ fún wa ìlú kan tó sí wípé ìlú ìfọ̀kànbalẹ̀ ìlú gbẹdẹmukẹ ìlú tí ò sí àhẹ ìlú tí ò sí pa ẹmú ẹyẹ ìlú tó pé fọ̀kànbalẹ̀ ni wọ́n ń gbé yá tí arísìkò àrọ̀gàdá mi kò lè má ka ìjẹ̀mú wọn wá ní gbogbo ọ̀nà ibi tán ro kan ìjẹ̀mú wá ń bẹ̀ ibi tán ro kan ìjẹ̀mú wá àwọn àáfàá wọn ní wípé sẹ́ẹ̀rí ìlú tọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ yẹn wọn ní ìlú mọ́kà ni ṣùgbọ́n gbogbo òlú tọ́ba tó já sí pé onírú ìròyìn burúkú báyẹn láàbí ìlú nàìjíríà tọ́já sí pé nígbà kan ìjẹ̀mú ṣe kíni ó rọrùn nàìjíríà kálukú wa ń pariwo lónìí jẹ́ ìmúnira ayé nira kódà ìwọ̀nba àwọn tán lówó lọ́ọ̀gán ọkàn tiwọn náà ò balẹ̀ àwa tá a jẹ́ mẹ̀kúnnù nǹkan nira petrol à ń pariwo ìpetrol wọn èyí tí èsè petrol gangan ó tún wọ́n àwọn nǹkan tó jẹ́ pé kódà à ń ṣe lókàlè kálukú ọmọ wa àpárá pé dọ́là tiwọn dọ́là tiwọn ìyá tí ń tàgbo ṣé wọ́n lọ kágbó wá láti ìlú èbó ni ó ní dọ́là tiwọn eléyìí tọ́já sí pé wọ́n ń ta ewédú ewédú tó ń gbìn ní ẹsẹ̀ onídọ́là tiwọn ṣé wọ́n ń kéwédú wá láti ìlú èbó ni ara wa ní kálukú náà lù ráìsì tá à ń rà lélo tẹ́lẹ̀ oye tá à ń rà ní ìsìn àpò ráìsì tẹ́lẹ̀ seven thousand plus ó ti di bí over eleven thousand over ten thousand ètí ọ̀bà dáa tó nǹkan ẹni ten thousand plus ní ìsìn gbogbo àwọn nǹkan tó jẹ́ pé ń gbà mọ́ lọ súná ọmọ kan láìpẹ́ yìí <laughs> wà lẹ́yìn kì í pọ́sẹ̀ méjì o mo ti fi kọ́ọ̀pù mu mi kàn yìí níbi òde oníkinní nìsín ìgbà sọ́bsidì Jonathan àáfàá tó ṣe súná ọmọ ládùúgbò wa ń gbà yẹn tó di pé <laughs> gbogbo ẹ̀ dojúrú ìgbà náà mo ti fi kọ́ọ̀pù mọ́mi kan yìí lóde kí ló fà á kálukú ọ̀kẹ́ra pure water ńgbà pure water wọn ṣùgbọ́n ní ìṣe pure water yẹn ti di ten naira súná ọmọ tí mo lọ láìpẹ́ ìwàlẹ̀ tí èèpọ̀ sẹ́ méjì kọ́ọ̀pù láì mọ́mi ń bẹ̀ kọ́ọ̀pù mo wá sọ lẹ́nìkan mo ti fi kọ́ọ̀pù mọ́mi kan yìí lóde súná ọmọ ní ìsìn bóyá two thousand and twelve àgbà òní Jonathan fi subsidy ilẹ̀ close to three or four years ní báyìí ṣùgbọ́n gba petrol tó di pé ogun ẹ̀ tó dojúrú pure water ẹyọ kan nìbàdàn tí wọ́n á bí five naira ní pure water náà wá di ten naira ẹni tó yà fẹ́ ṣènáwó kí lọ́ọ́ yà ṣe jẹ̀mọ́ wọ́n yà wá kọ́ọ̀pù tí wọ́n náà ṣe ọlọ́sẹ̀ tìbọ̀ ìwọ náà yà wá kọ́ọ̀bù gidi ilẹ̀ kẹ́ ẹ ti wá gálọ́ọ̀nù bíi twenty ẹ̀rọ mẹ́nu ẹ̀ kó ti ní ìtì kán máa ṣe kíni kán máa ṣẹ́nu kọ́ọ̀bù nígbà tó bá rí pé èèyàn bá máa fi èèyàn fẹ́ ṣènáwó ó fi five thousand ra pure water ó fi ten thousand ra kíni o pure water ọ̀ya wá gálọ́ọ̀nù omi tẹ́tẹ́ra twenty ra tẹ́ẹ̀tì rọjọ́ tí ó ti pọ̀ ẹ̀ ń bá ti mọmi tán àfa àbó ṣé kọ́ọ̀pù méjì tó ó ní òtún ẹ̀ tó máa bù kán sí ibi tọ́rọ̀ wá dé dúró nìyẹn àwọn ìlú yẹn rèé wọ́n bá ṣàìmoore sọ́lọ́n fàkàfàrà tìbí ànìrúmìlà wọ́n ṣàìmoore sáwọn ẹ̀dẹ̀kùn tọ́lọ́run ṣe fún wọn fáàdà kọ́ alọ́wù libasa lè jọ́ ìwàlẹ̀ khawf ọlọ́run wá jẹ́ kí wọ́n tọ́wọ́ yóò fi ìyà jẹ wọ́n ìyà kíni ìyà ibi bóyá tó ń ṣẹlẹ̀ sáwà náà nàìjíríà nìyẹn jẹ̀mọ́ àṣà ìmoore sọ́lọ́run ìjẹ́ ẹ̀mú wà rọrùn tẹ́lẹ̀ àwa ṣe kíni o alóòkè òkè ìbàdàn àwọn kan lọ sùn òṣogbo làwọn ọmọ ṣe àwọn kan sọ pé àwọn òṣòro òdílé àwọn ọlọ́run wa ni hàn iye tí ìjẹyìn ìyọ́ jẹyìn pure water ló kéré ẹ̀ nílé máa fowó rà mọ́ tọ́já sí pé kíni omi ìdọ̀tí lẹ́ẹ̀ máa mu tọ́já sí pé ibi tí yọ ọ jẹ yín dé gan ẹ mọ̀ karamara yín ni sẹ́ni ìjẹ́nira kẹrosínì kẹ́nìkan ni ọmọ lágbájá ẹ má bínú ní kí n dàlàjì ìgò ìlàjì pé ẹ má mọ̀ láyé o kẹ́nìkan petrol kalẹ̀ petrol two litre ńgbà tí mọ̀kẹ́ fẹ́ fẹ́ ṣe lórí laptop pé kò sepo nínú generator ní kí n sáré lo petrol two litre sọ́rẹ́ tó lóhùn o rò petrol two litres lọ ni ọlọ́run náà wá fìyà jẹ wọn ìyà kíni o libasa lejò ebi wàlẹ̀káwùfù àtìpayà sẹ́ẹ̀rí àyà yìí ọba nàìjíríà wípọ̀ nínú nǹkan méjì tọ́lọ́ ń dẹ sí wa nàìjíríà wàlẹ́ ọ̀gá rẹ̀ lélẹ́yìí ebi àti kíni o àti fòòró wàhálà boko haram níbẹ̀ ń wàhálà opc níbí wàhálà àwọn niger delta militants ní ọ̀hún wàhálà ń kidnap ọmọ níwájú lẹ́yìn wàhálà àwọn amrobas lójú ọ̀nà wàhálà fúlàní nínú oko ọlọ́run wá dẹ̀bẹ̀rù sí a èèyàn mélòó ló lè sùn tí wọ́n fọ̀rọ̀ rí mọ́ni ìsìn téèyàn bá gbọ́ tako lóru àáfà yóò ti máa yàgbé ara bí ìgbà táwọn ọmọ union ọmọ tó ìgbà tán gba gáràjì kí ẹran tí ń bàdàn yìí sẹ́yìn pé stéètì wọn ló kè lọ́dọ̀ wọn àáfà níjọ́ tí wọ́n dé lásìkò àkàlà tí wọ́n kó àwọn táwọn ìdè tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn lóru èmi ń wò látòrí òkèlè wa báyìí àáfà níbi tí wàhálà dé dúró wàláì àwọn èèyàn sì ń sá kúrò ládùúgbò lóru tí wọ́n ń gba wájú ilé wa kọjá báyìí tá ń pera lórí fóònù bóòní tó ti ráyè kú o kèéso le o àwọn ọmọ yúni ọmọ tó wọ́n fẹ́ gba sẹtẹ́rìàtì mọ́ra wọn lọ́wọ́ ìbọn tí wọ́n yìn ìjọ fẹ́ lé two hundred wọ́n gbọ́ àwa tá a wà ládùúgbò ta ló lè sùn náà wa kódà yín ìgbàgbé inú ilé tiwa a ò làwọn èèyàn kọ́rọ̀ kò dé ẹnìkan ti wọ tọ́lẹ́ẹ̀tì bíi ẹ̀mẹ́ta tó ti wọ tọ́lẹ́ẹ̀tì bíi ah irú kí lè lè kálukú ò lè sùn wá wá jí ọyọ ẹ máa paná ẹ máa jẹun àṣekè èso lè àṣàwọn ọmọ yúni ọmọ tó tán gba gba lọ́wọ́ ara wọn àáfà ọkàn wa ò téèyàn bá gbọ́ ọ̀rá pé ọ̀tà tó ṣe pọ̀ ní ìsìn àáfà kálukú ti jí dìde kò sí fọkànbalẹ̀ torí pé àṣà ìmoore sóore ọlọ́run ni kọ́lọ́run ó séèyàn lóore kéèyàn ọmọ dúpẹ́ lọ́wọ́ nǹkan mi kúfùrù ni'ima ni ara ń tọ́jẹ́ pé ìṣesí ni tọ́jẹ́ pé ṣùgbọ́n tó bá o a ní sọ pé ó ń tàn ti di ṣùgbọ́n tó ìṣesí àìmoore ni ọlọ́run náà wáá fi ìyá ebi àti ìbẹ̀rù látara nǹkan táwọn náà ń nínú kíni o àìmoore ọlọ́run tọ́lọ́n bá ṣe á lóore ká máa dúpẹ́ tẹ́nìkan náà bá ṣe wá lóore káfẹ̀mí ìmoore hàn eléyìí ni ò ní jẹ́ de wọn máa dẹ ìbẹ̀rù àtẹ̀bí sí wa. nínú súrọ́tù náàlì bákan náà àyà eighty three ọlọ́ni yàrífù náà ní mọ́tà lọ ìtumọ̀ yunkiru náà wà àkàrò homolka àfihàn. ọlọ́ni kẹ́ ẹ àwọn o àwọn náà mọ ọlọ́run jama ojo. ẹwọ ẹnujọ́ mẹ́ta ìtọ́jú rọ ní ara ó tù wá àbí ó tù wá wàhálà ìkálukú tún sùn nísùn tó pé kò sí pé òdì gbogbo àwọn mọ́sálásí tọ́já sí wípé tójú ọ̀bá rọ̀ kò sómi omi òjò ọlọrun ti kúnnà àwọn àmú wa ní ìsìn tó tán ó tún ara wa sara ara ọlọrun ni à ara ọlọrun. à ń fẹsẹ̀ rìn ara nímọ̀ ọlọ́run à ń fojú ríran ara nímọ̀ ọlọ́run gbogbo àwọn nímọ̀ ọlọ́run yìí dókítà ò lè ṣe é ṣé wọ́n rí dókítà tó ń produce ojú àti ìrì kò sítáyé parẹ́ dókítà ò lè produce ojú wọn ò sì lè produce ọpọlọ téèyàn bá jẹ oúnjẹ kan ìmọ̀ ẹjọ́ pọlọ jí pépé àáfà ẹnìkan jẹ́ lánàá tí ojúmọ́ lọ́ọ́ rí òjí pépé kọ́pọlọ ó jí pépé ọ̀dọ̀ ọlọ́run ló wà àwọn oúnjẹ kan lè boost ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n àwọn kan jẹ oúnjẹ yẹn lánàá tí ò ṣe kí ni o tí ò ṣiṣẹ́ àṣeyàrí fúnà ní mọ́tà lọ́ọ̀yì wọ́n mọ ìdẹ̀ra ọlọ́run súnmọ́ yunkiru náà wọ́n wá ń takò wọ́n ṣàìmoore sídẹ̀kùn ọlọ́run wàkàrò homol kàfẹ́rú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ orí ọlọ́run yẹn kí ni wọ́n o kèfèrí níta sí gbọ́dọ̀ gbọ́ tẹ́ẹ̀ sí ìrìyé nù ọlọ́run lọ́pọ̀lọpọ̀ rú àwọn èèyàn tán ṣàìmoore ọlọ́run yẹn kèfèrí ni wọ́n àṣekúfúrún láyúkúríjù sọ́híbàwú anilmila àṣekéèṣe kó ti yọ wọn kúrò ní Islam ṣùgbọ́n ara àwọn ìṣe kèfèrí kékeré ni tí mùsùlùmí òdodo gbọ́dọ̀ ṣe kéne o tó gbọ́dọ̀ jìnnà sí i. jama tó bá rí bẹ́ẹ̀ àáfàá ní gbogbo àwọn tá à ń sọ yìí pé oore ọlọ́run ọba àlekè ọlá wọn mọ́ wọ́n já níyàn wọ́n ta kò ó wọ́n ń dúpẹ́ fún nǹkan míì lẹ́yìn ọlọ ìyẹn ló fà tọ́já sí wípé wọ́n ní atahaduth bìnníìmọ́tì láàyè ṣukuru àṣẹ nínú àdìfẹ anábì sallallahu alaihi wasallam kọ́lọ́hún ó ṣe èèyàn lóore kéèyàn ọmọ fi sọ̀rọ̀ ara pé èèyàn dúpẹ́ fọ́lọ́hún ni ṣe rọ́pọ̀lọpọ̀ wa kọ́lọ́hún ó ṣàánú a pariwo a wà lẹ́yìn nǹkan nira ayé nira bá a ṣe pariwo ayé nira o ẹni tó gba contract one million lánàá ọgbà o kí lòun náà wí ah nǹkan nira o ṣùgbọ́n ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ rẹ o ọlọ́run sáà bá ní ṣe rọrùn kọ́ máa fi kó pé ọlọ́run sáà lórí ọmọ wọlé òun náà ah alẹ́ ò nira ẹ̀ẹ́kẹ̀ gbọ́ ni pé àáfàá tó ló nira mọ̀ tí kò lọ́nú ilé rẹ ó nira ó nira àáfàá ṣe kí ni ó kò lọ́nú ilé ó nira ó nira àáfàá ra mọ́tò ó nira ó nira àáfàá lọ́mọ ajẹ́bí kọ́ máa nira ń gbà náà bì sẹ́ẹ̀rí mùsùlùmí àwa gbọ́dọ̀ yàtọ̀ tọ́lọ́n bá ń ṣe á lóore ẹ̀jẹ̀ á máa dúpẹ́ ọ̀nà tá lè máa gbà sọ àwọn ọmọ rí lára wa kọ́lọ́ ń ṣe á lóore ya wọn. àṣẹ àtàhádùsù bíi ní ìmọ̀tì láì ṣukúrú kéèyàn máa sọ orí ọlọ́run pé ah, ọlọ́run fún mi lánàá o kí n tà lánàá ṣé wà ní okòwò rẹ wà ní ní wà ní nkó nígbà tí èsì ọlọ́ba sanwó sáàfù mi ṣùgbọ́n mùsùlùmí àmọ́ wá sàì mo pé wàláì ah, wàláì nǹkan nira gan nǹkan ò nira o ọ̀ẹ́sẹ̀ lọ ra ilẹ̀ four fifty thousand ni o ah, wàláì nǹkan nira bàjẹ́ bàjẹ́ ọ̀ẹ́sẹ̀ sanwó ájì tán ni o ah, wàláì nǹkan ọ̀rọ̀rùn ọ̀ẹ́sẹ̀ so nǹkan kan tán ni o àmọ́ wá tara wa jẹ. orí ọlọ́run ẹjẹ́ àmọ́ ṣe kí ni wà á mọ́ bí ní ẹ̀mọ́tì rọ̀bíkà mi kì í ṣe pé táà sọ ni pé ká máa ṣe pé ẹ̀mí gíga ṣùgbọ́n káwọn èèyàn máa rí pọ́lọ̀ ń ṣe á lóore inú ọlọ́run máa dùn wàtẹ́ríkù á kú fúrú ṣe é rí kọ́lọ̀ wọn wá ṣe èèyàn lóore kéèyàn má sọ ara àṣesí kẹfìrí ni wàmọ́ ńlá yẹ́ṣkúrú kọ̀lílà láàyẹ́ṣkúrú kẹfìrí ẹni tọ́lọ́ ń bá ṣoore díẹ̀ fún tí ò dúpẹ́ tọ́lọ́ ń bá ṣe ìtọ́pọ̀ fún kò ní dúpẹ́ wàmọ́nlá yẹ́ṣkúrì náà láyẹ̀ṣkúrì là anabi asalam ọlẹ́ni tí èèbá ti dúpẹ́ lọ́wọ́ èèyàn kò ní dúpẹ́ lọ́wọ́ ta ni o lọ́wọ́ ọlọ́run àdìsí nídìí ká gbọ́yé sẹ́ẹ̀rí arapa ń sọ oore ọlọ́run òun ni páwọn ọmọ ìyá wa tán bá súnmọ́ wa ká jẹ́ kán máa róore ọlọ́run lára wa oore ọlọ́run nínú ọ̀rọ̀ wa oore ọlọ́run nínú òṣèṣì wa oore ọlọ́run nínú ká lawọ́ ká mọ̀ ọ̀rẹ́ àwọn ẹjọ́ ń gbélé láti ijeri ìjẹrin wọn ọ̀dáná oúnjẹ jojúmọ́ lẹ́yìn dáná oúnjẹ ó tún wá di sátidé ẹ bá tún pa tọ́kì ẹ á lè fún ẹlẹ́kìrì mẹ́rin ń bẹ̀ àbà ṣe wá kan sí i àwọn tí nǹkan ṣe ẹ máa ọ ra sọ ọléyá ẹ tún ra bàtà ẹ ra báàgì ẹ bá tún wà káàtì owó bá tún sẹ́kù tó tún pọ̀ àwọn kan sì aṣọ iléyà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nu ṣẹ̀ríà lóòótọ́ aṣọ iléyà èso ọ̀ràn yẹn àṣọpọ̀ ọ̀ràn yẹn ni ṣé tí mò ń sọ yé ṣùgbọ́n kéèyàn wọṣọ tó dáa lọ yídi ara ẹ̀kọ́ yídi ni ìwọ sì lágbára kó ní ọmọ lágbájá àbú lágbájá ẹ̀ ní bínú ni o ẹgbà five thousand yìí o tó bá kẹ́ ẹ lọ fi ra kíni o aṣọ iléyà tó bá já àǹkàrá làwọn náà bá wọ̀ iléyà dùn àbí òdùn ìwọ ń pa eyín jẹ ní ìfọ̀rù jojúmọ́ ní Ramadan jojúmọ́ ló ń pa eyín jẹ o lè pa eyín bíi mẹ́fà jẹ eyín bíi mẹ́jọ jọ́kẹta jọ́kẹta lọ ń pa awó bó o ṣe ń pa awó lọ ń pa tọ́kì lọ ń pa gbogbo rẹ̀ àfà tọ́ba fẹ́ jẹ àmàlà lóru bó o ṣe ń jẹ pando yáàmù lọ jẹ àmàlà gidi lọ ń jẹ kílò kẹ àwọn kan sì ni wọn rí kankan jẹ àfà ọ̀ wá náwó oore sáwọn náà kó o fi dúpẹ́ fọlọ́n bákan náà ara tá a tún rí bì ni pé ìwọ tọ́lọ̀ ò tí ì ní kówó rẹ̀ ọ̀dà bíi Dangote ìwọ náà dúpẹ́ àṣẹ ń ọ̀bá lè dúpẹ́ lórí alkolil láàyè ṣùkúrú alàlùkẹfẹ tọ́lọ́run bá ṣe lóore tọ́pọ̀ náà kò ní ṣe kíni o kò ní í irú ẹ̀ náà ní wa wàláhì irú ẹ̀ ń sàwọn tá a ṣe dáwà mùsùlùmí náà àfa àsúná ẹlẹ́yà àsúná tọ́lọ́run bá ṣe ọ́ lóore kékeré dúpẹ́ ń yálé gbé àbí mọ̀jà yóò nira fọ́kọ rẹ tọkọ rẹ àlọ́ pokùnso pé àáfà kíní kan tí ẹ̀ láì kíní mi àtàwọn kíní ṣe máa jọ pínlẹ̀ wẹ̀wẹ̀ o ọkọ rẹ ò sì lágbára kọ́ gba rúmà ń palọ̀ yàrá kan tó lágbára ni ọwọ́ à ń frustrate ọkọ rẹ ẹ lọ gba flat ni tẹ́ ẹ bá ti lè gba seven bedroom flat ẹ sì manage síìsì ọkọ wa lọ sentí ọ̀ lágbára látara pé kíni o ìwọ ló ti lù wọn ò lé àwọn ọmọ yín sùkú ẹ̀ lówó sùkú fíìsì sàn iléyá òde ẹ̀ ní rówó ṣe ọdún rọmọdọ́ọ̀nù òde gbèsè ilé lẹ́mọ̀ ṣe kíni o lẹ́mọ̀ bá kì í ètò yẹ kọ́ ọkọ́ dúpẹ́ pé àáfà àdúpẹ́ yàrá kan tẹ́ ẹ gbà fún àyò <laughs> àwa àtọmọ mẹ́ẹ̀ẹ́dógún a sì gbé yàrá kan ẹkọ́ dúpẹ́ fọlọ́ náà ṣe bẹ́ẹ̀ rí ibìkan gbé falilẹ̀ alhamdu tó o bá wà ní ọ̀dọ̀ àwọn boko haram tó lọ kọ́ náà sí kíní àwọn idp kí ló kọ rẹ̀ sẹ́ńtà àwọn tí ilé ti wọlé mọ́ lórí gbogbo ẹ̀ tán ti tógun ti jà wọ́n jama ìbẹ̀rẹ̀ tó tọ́jú ni pé wọ́n ti tún wà níbẹ̀ wọ́n tún lóyún wọ́n tún bímọ wọ́n tún wúra wọn látà lọ ah, wàhálà wọn dé o torí pàjámọ́ ọlọ́run ni kò ṣeé cheat ogún já wọn àtọkọ àtìyàwó àtàwọn ọmọ wọn lé wọn ibi tán tó á kó wọn wọ̀ sí wọ́n tún ráyè wò pé àgbọ̀dọ̀ fi kíní ìpara o àwọn ọkọ àtìyàwó hmm, wọ́n tún bá sàní lọ kódà ọlọ́run lọ́mọ gàbẹ́yà lómi gàbẹ́yà sì náà ganan bá a ṣe wà lọ́ọ́ àlà nígbà wọn ní kọ́mẹ́ kí ló kọ́ ẹ lọ́ọ́ bẹ̀ ń jò ní dògárà àbí wò lọ́ọ́ lọ́ọ́ ẹ̀yẹ yẹn ọmọ náà tó kọ́ kí ọmọ rẹ̀ o tó ti yé ẹ̀yin náà wá wàá tó ń bí máa ń bí o àwọn tó ń fẹ yín ti hàn <laughs> dẹ́ni pé wọn ò ṣe kí ni o wọn ò rí gbé wọn tó ń ṣe ọmọ ẹ lọ níbi tán kó wọn sí ìwọ kan ò tó flat fún yín ò ní kan tẹ rówó ti kan owó yín ọ̀dẹ̀dẹ̀ fi ń sàn mí wàhálẹ̀ tó o bá ti wá yàrá kan ó di rúmà o rúmà ń lọ láti rúmọ̀ àpalọ̀ ẹ̀ lè gba two three four five bedroom flat láti bẹ̀ ẹ̀ kò lọ lé tiyín náà ẹ̀yìn yàrá kan wèrè náà náà gbà yàrá kan tí orú ọmọ mú yàn àwọn ọmọ wọn ò ti ẹ̀ráyè èdò iléèwé àjọpin àjọpin kìsìnì ní ẹ̀yìn kìíní àáfà ẹlẹ́ àkọ́kọ́ dúpẹ́ tiẹ̀ nígbà ọba dúpẹ́ ọlọ́run wàá ṣe kíni o yọ wàá ṣe mí fún ọ ẹja máa dúpẹ́ lórí díẹ̀ arapa tó ń dúpẹ́ jẹ̀mọ́ òun ni wípé bá a ṣe lówó lọ́ọ̀yẹn títọ́ ọlọ́run bá ṣẹlẹ̀ ẹja máa ná díẹ̀ ta ni arapa ń dúpẹ́ ni ká máa náwó sí tọ́lọ́hún ẹlòmíì ní ìṣòro èlò sálárì òun five thousand nínú five thousand rẹ mo ń bẹ̀ sí tọ́lọ́hún ọ̀dà tọ́lọ́hún bá dẹ wàhálà tó five thousand lọ sí ọ̀ńkọ́ ṣé o ní wówó yá ni ọlọ́run wàá dẹ wàhálà sí ọ ìyàwó rẹ ò gbóná ọmọ rẹ ò gbóná ọ̀jàbọ́ lórí ọ̀kadà mọ́tò ọlọ́jù ọ sínú sọ́kàwé ọ̀wà dúpẹ́ fọ́lọ́ èlé lóhùn ní lọ́wọ́ ẹni tí sẹ́ẹ̀bì lè láyò àfẹ́rẹ́ jẹnẹrétọ̀ mọ́sálásí o wàhálà ìtẹ́ náírà rẹ ó nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run rí paul agbára ju tẹ́nira lọ ní máa ń dùn mí tí máa láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn míì náà àwọn mùsùlùmí tẹ́ pé èèyàn lápẹ̀rẹ̀ súnà lára wọn tán wá ya hun èèyàn ẹ bá ya hun kò fi ànábì kì í sára súnà ní kéèyàn ya hun tẹ́ ẹ bá ra àáfàá súnà tó ya hun ó ní pọ́blẹ́mù àwọn ni kì í sànàbì lọ́kọ̀ láhun wàláhì ànábì èsà hun àwọn sàbẹ̀ròyìn ànábì pọ̀ wọn ò lọ béèrè nǹkan lọ́wọ́ ànábì rí kànábì ò ní òsì tí ọ̀bà sí yóò tó wá solution fún wọn ànábì kò bó ṣe jólóòsì tí ò lówó tán kọ̀ sẹ́ńtọ́ làwọ́tà ànábì àsàlà ànábì máa kódà pàápàá ní rọmọdọ́n ànábì yẹn sáhùn nígbóló ti kọ̀ sáhùn sáhùn ìyàwó ẹ̀ kọ̀ sáhùn sáhùn ará àdúgbò kọ̀ sáhùn táǹjọ ń gbélé ẹwà ará àfáà mi bí ó burú fáàfáà mi dé owó pẹtrol kò lè filẹ̀ mọ́sálásí ṣe ẹ̀ pẹ́lú táwa wà ní ìsìn ilé ìlò rẹ́gúlà almost gbogbo mọ́sálásí ní ìsìn wọ́n ní jẹnẹrétọ̀ jẹnẹrétọ̀ sì rè àwa náà là ń lò àwa là ń cháàjì fóònù ń bẹ̀ àwa la fi ń tìlà wà kùránì àwa la fi ń kírun ọyẹ jáde àwọn petro ẹ wà rí mọ́sálásí àwọn àfáàsù náà tó yẹ dórí àwọn tọ́jẹ́ lẹ́yà náà kálukó sáré kó fóònù dé ẹ wà mọ́wó petro wà ọ̀sẹ̀ tọ́lẹ́dẹ́ àti mọ́wó petro wà tí ọ̀bà wá sí jẹnẹrétọ̀ mọ́sálásí kálukó lọ fowó cháàjì o ṣùgbọ́n èṣù ń ṣe wá gan arapọ̀ odúpẹ́ fọlọ́ ni pé nínú àìlówó rọ̀ lẹ́hún fi díẹ̀ lẹ̀ fún tọ́lọ́hún wọ́n lẹ́nìkan fẹ́ sọ operation fún wọn bá kéde mọ́sálásí a sì rí pé lè yí èso àwọn tí máa ń parọ́ kí wọ́n wá ní èlò lóun fẹ́ filẹ̀ twenty naira twenty naira rẹ̀ wọn lóun appreciate ẹ̀ wàhálà ìfilẹ̀ níjọ́ tó ọba lágbára twenty thousand ó fi lẹ̀ níjọ́ ọba lágbára twenty million ó fi lẹ̀ ṣé wọ́n tó lè fi twenty naira lẹ̀ nínú hundred naira tí dádì rẹ fún ọ níjọ́ tí wọ́n náà bá ń gbọ́ hundred thousand salary ò lè fi two thousand lẹ́ńbẹ̀ẹ́ ibi tá a ti máa máa rú yín nìyẹn wàmọ́ ńlá yẹ́ṣkúrì náà sàlá yẹ́ṣkúrì là nọ́kítọ̀ mi inú àdìsí nu ẹni tí èèbá dúpẹ́ lọ́wọ́ olóore ẹni tí èèbá dúpẹ́ lọ́wọ́ èèyàn kò ní mọ́ lọ́n dúpẹ́ fún sẹ́rí Islam lóòótọ́ la ṣe nǹkan torí tọ́lọ́ mọ̀ ṣe mistake o ẹlòmíì torí ìwà burúkú rẹ̀ yá máa ṣe wá àṣẹ akọ ṣèmáṣe nítorí tọ́lọ́ ni tí ìbá kí wọn sọ́lọ́ ò ti kí wọn dẹ̀dẹ̀rẹ̀ ní ọ̀nà ọ̀gbà súná yìí èèyàn ṣe ọ́ lóore ó ṣe ń torí tọ́lọ́run kò wọn àtọ́lọ́run lẹ̀ ṣùgbọ́n nínú Adam nínú ẹ̀kọ́ tá a fẹ́ kí wọ́n ó lò ẹni tó bá ṣe ọ́ lóore appreciate ẹ̀ mọ́sàké ẹ̀yin tí tẹ̀lé káwá ṣẹ́mi lóore náà ni ìbálòun náà ṣe fún òkè èṣù ni wọ́n èṣù ló ní kí wò ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣèbádàn bí ló ní kí wò ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó bá ṣe ọ́ lóore ẹni tí ó bá dúpẹ́ lọ́wọ́ èèyàn tó ṣe lóore kò lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ah, ẹnìkan ṣe ọ́ lóore sọ̀rọ̀ mi yé ní ìsìn ọwọ́ àrò pé ẹyin ike ọrẹ tá èmi ò ní kí èmi ò nídìí kí n wọn o Ọlọ́run nìkan ni ó dúpẹ́ ìwọ náà dúpẹ́ ẹ̀kọ́ súnà nìyẹn ìwọ àtẹ̀yẹ́jọ wọ mọ́tò lánàá ó sì sanwó mọ́tò rẹ fifty naira ibi títí máa bẹ̀rẹ̀ nu o àwọn ẹ̀kọ́ àwọn ti rún o. nam sí ọ ọbọ mọ́tò fifty naira pé èlé náírà alẹ́ wọn máa tẹ̀ tán sanwó mọ́tò rẹ twenty naira irú ìbàdàn tó já ni o mọ́tò chipu ń bẹ́ yìí tẹ́lẹ̀ mọ́tò twenty naira wà ń bàdàn ẹnìkan á mọ́tò ọwọ́ á ọwọ́ á rí àná o jazakumullahu khairan wàhálà ìbò ṣe ń twenty naira yẹn ó ní ìtumọ̀ lẹ́mìí ẹ̀ tó fi lẹ̀ kó tó fi ilẹ̀ yọ ọmọ rò ṣé kí n sanwó mọ́tò rẹ̀ lo ẹnìkan ó fẹ́ lọ ra nǹkan kan ní ọ̀dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ alápẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni àáfàá kan máa ń so bàtà ládùúgbò yín bàtà ẹlẹ́ àwa já lójú ọ̀nà ẹjẹ bá ń so bàtà ẹlẹ́rú tààtì náírà ẹlẹ́ ẹ̀ mọ̀ orí ẹ̀ máa lọ ẹ̀ máa mówó lọ. jẹ́mọ̀ sàm èló lówó tó abẹ́ tẹ́lẹ̀ èló ni owó bàtà tààtì náírà bí ìwọ tó ń fẹ́ so bàtà sóòtì mówó rẹ̀ dání tẹ́lẹ̀ ọwọ́ pé kò gbowó ọkọ̀ jáde ẹ̀sìn ànáwó jẹ̀sà fún lọ kẹrà ó ti dúpẹ́ èmi ò lè máa kí ṣé bàtà tààtì àní màmá torí ẹ̀ kí àáfà ó nítumọ̀ máa kí ṣé tí màá sọ yìí o ẹnìkan ọjẹ́ gbèsè ọba bá ọsàn gbèsè rẹ ọwá ni ah, ọlọ́run ló ṣe fún ọlọ́run àlésù ah, ló ṣe fún ìwọ náà kí kódà irú ayé fóònù tó pè lórí fóònù send the message sọ tó èèyàn gbogbo àwọn kò ẹ tó ṣe oore fún ọ ṣe màlẹ́ká o ọba dúpẹ́ ó lè má sọ ọ́ta ni inú rẹ̀ dùn kì í ṣe mi ìwọ náà máa wò tó ọba ṣèyàn lóore mo ti lọ ṣe lẹ́tọ̀ ń bi ìnáwó nìka kan rí èmi lọ ṣe lẹ́tọ̀ tòdì tọ̀lọ̀ nígbà tó di alẹ́ tọkọ ìyàwó send message wàláì mo sáwà ń rò pé kí ni mo ṣe tó tó mẹ́sẹ̀gì ó fi àwọn èbò ńláńlá yẹn ó fi compose ẹ̀ wípé no one has ever contributed greatly to the success of our nìka like you have contributed your immense kìíní ọ̀sà fi sẹ́mọ̀ wà lẹ́yìn wa kí mo ṣe mọ kẹwàá ṣe wá sí lásán ṣe á di pé èmi ni mo jẹ́ kí sọ́sẹ́sì sọ́sẹ́sì kíni èmi mo bá yín gba tẹ́ǹtì èmi mo bá yín gbàga èmi mo fún yín lówó èmi mo raṣọ fún yín èmi mo bá yín ra oúnjẹ èmi kẹwàá ṣe wá sí lásán wá sí tí ò pé wákàtí kan mẹ́sílẹ̀jì tó sẹ́ndì wàá fà èèyàn gbogbo wa wàhálà ó ní ìtumọ̀ lẹ́mìí mi. mi bó ṣe á sẹ́ndì ẹ̀ sí gbogbo àwọn tó wá lọ nìyẹn sọ ọmọ pẹ̀lú ẹni ó ṣòro kó ṣe kí ni o ọ appreciate despite pé ńgbà tó ń lọ ẹ má bínú o ó tún kówó sí alápò ẹbí sowó mọ́tò kò tó di pé kí ló ti fẹ́ lówó mọ́tò ó tún wá sẹ́ndì message àwa tó sẹ́ndì ẹ̀ sí ó ṣe kí ni o wà lẹ́ onítùmọ̀ lẹ́mìí èèyàn gbogbo wà àṣewà máa ń la àyẹ̀ṣukúrì náà sá la àyẹ̀ṣukúrì là ẹni tí èèbá ti appreciate àwọn ìtàn bá ṣe lóore tọ́lọ́ ń bá ṣe lóore kò ní dúpẹ́ ẹ jẹ́ á máa dúpẹ́ lọ́wọ́ ara wa ṣùgbọ́n wọ́n tọ́ ọba wá ṣe èèyàn lóore tí wọn ọba wá dúpẹ́ lọ́wọ́ rẹ kò nídìí kó wá lọ NTA o kò nídìí kó torí ẹ̀ má ṣoore mọ́ o o ṣe fọ́lọ́run ni o so ti yé tẹ́lẹ̀ yìí ọba appreciate ọlọ́run ṣe kí ni o ọ appreciate ẹ kí ọ náà máa nìké ẹyin ijó ní náà ẹ̀gbọ́n rẹ̀ kan mo ṣe lóore kò dúpẹ́ irú kan náà làbúrò máa rí rárá o máa sóore tiẹ̀ lọ o ọlọ́run ní ọ̀sán ọlẹ́sàn o ṣùgbọ́n ìsìláàmù náà kẹ́kọ̀ọ́ wa lẹ́kọ̀ọ́ ká lè máa fi ẹ̀mí kíni o ẹ̀mí ìmoore. alimoyim nínú àdìsí mi tá a fa àtún mú wa òun ni àdìsí ànàbí ọ̀sán ni pé aláàdù lẹ́dí ìbẹ̀rẹ̀ náà wà bẹ̀rẹ̀ náà àsọ̀là fàmántàrọ̀ ká fàkọ̀dí káfà. ànàbí ọ̀sálàm ó ní yàtọ̀ tí ń bẹ láàrin àwa tá a jẹ́ mùsùlùmí àtàwọn tí èsè mùsùlùmí òun náà nírun ọlẹ́ntọ́ bá gbèrún jùúlẹ̀ ó ti di kèfèrí àáfàá wa ni haza ẹ̀ńdà máa ń lámúyù káfíìrù alukufurọl akbar ìdàtàrọ ka sọláta kásìlà bàbá náà wá yan torí mọ́sálà yìí mọ́sálà lọ́dọ̀ àwọn àfa ẹni tí ò kírun ṣé kúfúrú rẹ̀ kúfúrún akbar àbí kúfúrún asgar tori àdìsí pé ṣé ẹni oba ò se kírun ṣé kèfèrí ńlá tó ti yọkù ònú islam àbí ètò ìyọkù ònú islam ọ̀rọ̀ méjì ló wà ń bẹ tó bá já sí pé ẹni tó yẹ pé fi í n'i ti wípé ọgbà pọ́nrayàn nírun kò takò pé wà lẹ́ ọ̀ranyàn nírun mo sì gbà pọ́nrayàn ni ṣùgbọ́n torí òrò jù mi ò lè kí márùn pé níjọ́ mi ò lè kí méjì níjọ́ mi ò lè irun jímọ̀ lásán níjọ́ mi ò lè kí ìdì <laughs> níjọ́ mi ò lè kásùn bá àti kíni o ìsáì bọ́ bá ṣe wá ní fọ́múlà ni ìjọba ṣe wá ní ṣùgbọ́n gbà pọ́nrayàn nírun irú eléyìí ẹsẹ̀ kẹfẹ́ rí ṣùgbọ́n tó bá já sí pé ó ṣe juhud wà nǹkan jù bí yá ti sọ̀la ọ̀tà àkójíjọ́ ọ̀ràn yẹn rún kẹfẹ́rí lélẹ́yìn bàbá Mustapha Murad wọ́n lè ta aṣọ yìí o lọ́dọ̀ àwọn àáfàá tí èèbá sọ wípé ẹni tó bá fìrún lẹ̀ ní tòrò jù kẹfẹ́rí ńlá ni òun ni o torí ara àwọn àáfàá tán ni pé kódà kọjẹ́ kóró jù gan-an ni wọ́n ló ti kó ní Islam ọgbà kọrin yẹn nìṣùgbà kéèkì gan nítorò jù àrínú àwọn àáfàá tán ló ti kó ní Islam pátápátá ọlọ́mọ sì wá ń kẹfẹ́ ni alimoyim ìwọ̀nba díẹ̀ rèé nípa kíni o kúfúrú àwa fẹ́ bọ́ sí mọ̀dọ́ irú ṣíríkì mọ̀dọ́ irú àṣírí sẹ́ẹ̀rá àárín tá yìí a nídìí ká gbọ́yé púpọ̀ àwọn manifestations àwọn nǹkan tá a máa rí tí ó máa fojú hàn pé ẹbọ lélẹ̀ tí ò ní jẹ́ ká máa ṣe iyèméjì pé ṣẹbọ rèé àbí èsẹbọ àáfàá ní ká lọ gbọ́ yé o pé ziyadatan alama marọ fi àníwá ìṣíríkì wàlúkúfúrì min àṣìyà ìyàmí mọ̀dọ́ irú ṣíríkì wàlúkúfúrì fàwùnákà mọ̀dọ́ ìrùn òkúrọ̀ min ha àáfàá ní ká lọ mọ̀ a ti sọ̀rọ̀ ṣíríkù sẹ́wọ̀n fẹ́ẹ̀ tọ́sẹ̀ bíi méje tá a fi sọ lọ ó láwọn tá a sọ lọ náà nípa pé ẹbọ ńlá ẹbọ kékeré ẹbọ tọpamọ ẹbọ eléyìí ẹbọ tiwájú ẹbọ tẹ̀yìn àáfàá ní gbogbo ẹ̀ náà ara ẹbọ ni o ara ń tà àsìbí máa ń dá ẹbọ ọmọ náà ni ó ní ṣùgbọ́n o àwọn nǹkan míì tún wà tọ́já sí pé tá a bá ti lè rí yóò ti sọ fún wa pé nǹkan tá à ń ṣe irú nǹkan wo ni o ẹbọ kọlọ̀ńkọlà wà àáfàá ní alákọ̀ọ́kọ́ nínú irú nǹkan bẹ́ẹ̀ tí ó jẹ́ ká mọ̀ wípé ẹbọ ni eléyìí òun ni tọ́ atul ahabari. wàlẹ̀ ulamai fi tahlili lè haram wà tahrimi lè halal. ara tá a fi mọ̀ pé ẹbọ ni nǹkan òun ni ká máa tẹ̀lé àwọn àáfàá páàdì èyí lọ́dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ṣe mùsùlùmí àbáwọn onímímọ̀ nínú ti mùsùlùmí náà nípa pé ntọ́jàrà ko kó ní mímọ̀ sọ wípé àlálì ni àbí ntọ́jà làálì. kó ní mímọ̀ kan ó ní àràmù ni káwa náà sì máa tẹ̀lé wọn ní tẹ̀lé afọ́jú àáfàá ní ṣíríkù ni sẹ́rà ní tá a dé yìí a nídìí ká gbọ́yé sẹ́ẹ̀rí lónìí àwa tá a jẹ́ mùsùlùmí ẹ̀sìn wa ọlọ́run jẹ́ orújú ìta akẹ́ nídìí òun ni ká farabalẹ̀ gbẹ̀sìn wáyé bọ́lọ̀ àtànàbí rẹ̀ ṣe ṣàlàyé rẹ̀ bí àwọn àfọ onímọ̀ òdodo bí wọ́n ṣe fọ yangayanga fún wa sẹ́ẹ̀rí nínú tó burú jù haku taharim wa tahalil lillahi wahda kéèyàn sọ pé nǹkan báyìí àràmù ni ó ẹ gbọ́dọ̀ ṣe ó torí túmọ̀ ẹni pé ẹni tó bá ṣe yóò jìyà hakulọ ìwọ ọlọ́run ni nǹkan báyìí alálì ni ẹ máa ṣe lọ mo yọ̀ǹda ẹ̀ fún yín báwọn àfáà kan ṣe ń sọ gbogbo àwọn nǹkan àràmù dálálì lónìí ó ní ta ń sọ pé ẹ má jó ta ni ẹ má jó ẹ má jó lọ ẹ máa kọrin ẹ máa forin sàásìkìrí ẹ forin sàásìkìrí yọba tó máa mi nínú rẹ yọba tó dùn ó ní ẹ máa kọrin lọ ẹ máa kọrin lọ gbogbo àwọn ọmọ gbogbo àwọn ọmọ òbí rere kan kan sẹ́yìn kan láàfa àfa àwọn èkó tí máa sọ rádaràda yẹn etí máa fa àwọn oníkinní kan pa àbí kí náà máa pè tí ọmọ sọ ọmọ ẹbí kan máa sá dáadáa lọ jẹmọ ìtọjára mú tẹnìkan lọ sọ di àlálì yóò rojọ́ wájú Ọlọ́run ọfẹ bọlọrun ẹwù wàláyé ẹnìkan ò ṣe kọjá rẹ ọlọ́run yóò jẹ bàbá ńlá yà àbíkádé wọn sọ pé kí ló burú bẹ́ẹ̀ bí àwọn àfọ àtàn ni ẹ máa fọ tí àwọn àfọ ọlọ́tí wọn wà bàdàn yìí tẹ́ ẹ bá mọ̀ wọn àwọn àfọ rẹ gajé àwọn àfọ àtàn fi ọtí sóògùn <clears throat> àwọn àfọ ń ṣì náà ẹ máa tán máa pè ní máwùlì báraka <laughs> kí náà máa pè wọn ò lómi àlùbáríkà lọtí àwọn àfọ olórí ìlú tọrọ wọn ti dojú kọlọ òun fi mọ̀nà kọsàlẹ̀kùn mọ̀nà fáwa náà jama nínú àwọn tó sọ àwọn èèyàn dọ̀tọ́ ọlọ́nù ìlú àwọn àáfàá wà ń bẹ wọ́n máa sọ fáwọn èèyàn bí ẹni pọ́lọ̀ nǹkan lè ń sọ̀rọ̀ kí ló burú bẹ́ẹ̀ máa mutí ní ọ̀jọ́ pọ̀lọpọ̀ olówó fọtí ilẹ̀ àwọn àáfàá tọ́lá àáfàá gan bá wọn sóògùn ọtí ó ní máwùlì báràkà ní omi àlùbáríkà ní ìkan ti ẹ̀sọ́ ní jésù gan domi dọtí wáìnì ọlọ́tí wáìnì dáa tọ́ba àtijọ́ ti wáìnì kò sí tó burú bẹ́ẹ̀ pẹ̀lú jẹ́ pé àwọn máa lo simanshina regajin àwọn yẹn wáìnì ni pé kò tó burú bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé irú àwọn tó bá sọ nǹkan tó lọ́n ṣe ní àlálì tán sọ dàrámù àbí tó lọ́n ṣe láràámù tán sọ dàlálì ìwọ ọlọ́run ojúṣe ọlọ́run náà fẹ́ máa ṣe àáfà kéèyàn wá máa tẹ̀lé wọn nínú nǹkan yẹn ṣíríkù ni ìyẹn ọlọ́run bá ń sọ nípa àwọn yẹ̀wúdí ní sọ́rọ́tù tauba aya thirty one ọlọ́run ní ìtàkọ̀dù àhàbà rọ́wùmùwárù bá náà wùmù àrùbá bá mi dùn nílà. والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون sẹ́ẹ̀rí ayá yìí onísábàbù nùzú torí àwọn yẹ̀wúdí ara ń tán máa ní nǹkan kan àlálì ni àwọn ò pè lára mọ́ tọ́lọ́ lára ni ẹ mọ́ dòdò lọ pẹja n'íjọ sátidé o wọn ó ti á lọ dẹ ìwọ̀ọ́lẹ̀ látijọ́ friday jẹ́mọ́ ẹ máa wò wọ́n rò pé àwọn ẹ̀gbọ́n àsan dàda dín ní súpo ọlọ́ọ̀ni ẹ máa lọ podò wọ́n wà dẹ̀wọ̀ọ́lẹ̀ friday wọ́n wà lọ kó ní kíni o sunday ni pé lọ o ìjọ náà làwọn ẹjọ́ yọ <laughs> àwọn máa dùn wàhálẹ̀ yín àmọ́ wò gbìn báyìí pé ah, wàhálẹ̀ wò bí gbèsè pọ̀ tó yìí nígbà bá dijọ́ kejì báyìí wọ́n bá tó ti sá lọ. kéèyàn ti àwa dọ́gbọ́n mú nẹ́ẹ̀tì kan lẹ̀ ẹjọ́ ti akọnu ẹ̀ wọ́n wá ń kó Sunday eh, ẹlẹ́ẹ̀gbọ́n ni Ọlọ́run sọ wọ́n di kíni o ó wọ́n dọ̀bọ ó wọ́n di ẹlẹ́dẹ̀ ó wọ́n di nǹkan rádaràda àwọn Yahudi wọ́n yọ olórí burúkú gan ni nínú kéèyàn ọmọ ọkọ̀tọ̀ lọ́hùn ìtọ́lọ́ ń pè ní àlàálì kan sọ déèwọ̀ ìtọ́lọ́ ń pè léèwọ̀ kan sọ dàlàálì ọ̀gá làwọn Yahudi irú ẹ̀ làwọn kan náà mùsùlùmí náà ń ṣe lónìí ọ̀pọ̀ láàrin àwọn èèyàn wa kan tí wọ́n ń pera wọn ní àwọn onítàsọ́ wúfù kankan yẹn tọ́já sí wípé kí ni o kódà wọ́n ní bùtùn lẹ́nu àwọn sufi wọ́n póríṣiríṣi àwọn kan bẹ nínú wọn nínú àwọn bùtùnù sufi yà yẹn tọ́já sí wípé ìwọ tó ọjọ́ mọ lẹ́yìn tó o fẹ́ yàwó jẹ́mọ̀ tó bá ṣe kí mo fẹ́ tó o fẹ́ yàwó jama obìnrin tí wọn ò so yìí gé ẹ̀ fún yàn sìnà ni kéèyàn máa bá kéèyàn máa bá a ní sexual intercourse sìnà ni àbí èsè sìnà lọ́dọ̀ tí wọn kì í ṣe sìnà tọ́ ti fẹ́ yàwó ságùtàn Ísírẹ́lì kù ní ìwọ náà ìyàwó rẹ ọ̀dọ̀ rẹ kí ó dé sí ibo ni ó dé sí ọ̀dọ̀ ṣéégé ọ̀dọ̀ sẹ́wù yìí ni ọ̀lọ́ dúró sí sẹ́wù ni ọ̀wà àyà sí mímọ́ wọn ò ní sọ pé sìnà o ẹni ọlọ́run ni sẹ́wù ó nídìí ìbálòpọ̀ ẹni ọlọ́run so ṣéwù ní ọkọ̀ wá ṣe kí ni o ṣéwù ní ọkọ̀ bọ̀ yà sí mímọ́ jàmọ́ kílẹ̀ lẹ́yìn wà láìsìnà tó fojú wọn ṣùgbọ́n nínú àkídàbù wọn kò sí tó burú ń àwọn kan sì ń tẹ̀lé wọn bẹ́ẹ̀ ah àyà fẹ́yàwó ọ̀dọ̀ ṣéwù níyàwó ọkọ̀ dé sí ọlọ́mọdé èèyàn ọ̀fẹ́yàwó ogun ìdí òyọ́pọ̀lọpọ̀ wọn mọ́ọ̀sì wọn mọ̀ ní problem ṣéwù tọkọ jábàálé ọmọ obìnrin o yóò láìkì ṣéwù jọkọ rẹ̀ gan lọ ṣéwù ti ní nẹ́tíwọ́ọ̀kì lára ẹ̀ níjọ wọn bá láwọn lọ àìsàn àdúrà àmọ́ lọ lọ́látù lè kọ́ dídí àtàwọn ọmọ olùdí ìbídí àwọn tí ṣéwù bá ráyè tó ń wọ tọ́lẹ́ẹ̀tì pẹ̀lú àbíbí kan ṣéwù tó ní pé iṣẹ́ ẹjọ́ ní ta ṣe bó o ní ṣe ká tán <laughs> torí pé ṣéwù ṣe kí ni o ó ti ní nẹ́tíwọ́ọ̀kì ìbúlá rẹ̀ ìníjọ́pọ̀lọpọ̀ àwọn ṣéwù wọn yẹn kan ya wèrè gidi ẹ ò tán ṣe mọ́ olùdí báyìí ṣé òkan lè obìnrin márùn mẹ́fà wọn fọ́ kan kí wọn bá wà láwọn ayédè tí mà bá àwọn eléyìí ọ wà láyé sí kọlọ́wọ́n sànú wa. alimohim ọlọ́run ni wọ́n mú àwọn àfa apáàdì wọn àtàwọn olórí ẹ̀sìn wọ́n mú wọn ní nǹkan míì lẹ́yìn ọlọ́run tí wọ́n ń jọ́sìn fún wọ́n mú wọn lẹ́yìn tí wọ́n mọ̀ ṣòfin fún wọn lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ làwọn kiriyóntì wọn àwọn mú jésù àwọn mọ́ríyámọ̀ àwọn mú lọ́lọ́run míì lẹ́yìn ọlọ́run ọlọ́run wá níṣẹ́ rí gbogbo àwọn èèyàn yìí àpá wọn láṣẹ nǹkan kan kọjá kán máa sin ọlọ́run nìkan lóhun nìkan ṣoṣo torí kò sẹ́ni tó yẹ ká máa sin láìlá àìlá wà kò tí ìjọsìn tọ́ sí ara àjọsìn ní àtẹ̀sírìẹ̀ àtẹ̀sírìẹ̀ ké legislation kéèyàn ò ara àjọsìn ni àwọn tí wàá mú nǹkan mi lẹ́yìn ọlọ́run tí ọmọ sọ̀fin fún wọn kò sì lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ àfọ́ ọlọ́run nìkan ọlọ́run mímọ́ ni fóun ọlọ́run kúrò níbi àmọ́ yusuf kú náà kúrò níbi nǹkan míì tán fi ń mórogún tán fi ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run àṣekẹ́nìkan ó ní nǹkan kan àlálì ni ní tọ́lọ́ sí lára mọ́ ká máa tẹ̀lé ara tá a fi mọ̀ pé ẹbọ ti wọlé nìyẹn a ti mú ẹni òní ní dù a ti mú ní pátínà orogún pẹ̀lú ọlọ́run ẹbọ ni. bákan náà àáfàá lẹ́lẹ́ẹ̀kejì lubusil halkọ walkhait wa nahwiha lè rọ́fọ́ ìlbàlá àódáfọ́ ìyí jàmá àárín tá a dé yìí ẹja tó farabalẹ̀ ara ń tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàlẹ̀ Yorùbá ṣe rí iṣẹ́ tá a ṣe ọ̀pọ̀ tó ráwọn àfáà yìí náà wọ́n tún produce àwọn ọmọ akéwọ́ tọ́pọ̀ kódà wọ́n fẹ́ẹ̀ pọ̀ jù wọ́n tó ń sọ pé òun ṣe súnà lọ wọ́n produce àwọn ọmọ akéwọ́ orí ìlànà ṣíríkù bú wọn náà wọ́n sì produce ẹ̀ ara ń tẹ́ fi mọ̀ yìí pé nǹkan yìí ó ẹbọ níṣẹ́ òun ni gbogbo àti pé à ń de òka ó ń de àsorọ̀ àsokẹ́nu ọ̀nà ilé àsokọ́rùn àsokọ́wọ́ àsokọ́gbàdì lè rọ́fún ìlìbàlà pa afẹ́ fi gbé àdánwò lọ wàdá fún ìhì àbá afẹ́ fi dáàbò bora wa kó omi àdánwò àfa àlẹ́bọ ni. sẹ́wọ̀n káàdì ìfìǹbẹ tó ti yanjú ẹ̀ pé iná rókọ̀ wà tàmáìmọ̀ wà tiwálátà ṣíríkún sẹ́ẹ̀rí gbogbo tó lè kẹ̀lé ká máa pa àwọn ọfọ̀ ọbú àwọn àsorọ̀ àti máa so oògùn fẹ́ràn ẹbọ ni sẹ́ẹ̀rí gbogbo àwọn à ń ṣe òka òǹdè àyà ètèyàn ó gbé sọ́rùn èyí tí ó gbé kọ́nú mọ́tò èyí tí ó gbé kẹnu ọ̀nà ilé èyí tí ó so má dì nítorí pọ́n bàbí kú kọ́mọ̀ bá bàbí kọ́ lè bàbí yè ẹ̀sùn kan kọ́ lájìká ẹ̀sùn kan kọ́ lábíyá ẹ̀sùn kan máa kinní kan gbogbo eléyìí ẹbọ ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tẹ́ ẹ fẹ́ wà lùjẹ́ náà ẹ jìnnà sí i tẹ́ ẹ bá ti ń ṣe kò ní jẹ́ lálùjá náà wọ̀ kò ní sì ní jẹ́ ká gbé ẹ wà á kọ́ wọ ná ẹ wà á padà sàlìjẹ náà rárá ẹ rànú náà ni. ṣé ẹ bá sọ pé àwọn akẹ́kọ̀ọ́ pé àwọn jàǹdàmí yún tá a sọ̀rọ̀ wọn jò ní tí wọ́n kọ́ ti wọ àlùjànnà wọ́n kọ́ ti wọ náà ká tó wọ àlùjànnà ọlọ́mọ jà wọ̀ jẹ́ kanú wọn ọlọ́run abẹ kódà má jẹ́ agbóòórùn náà débi pàwọ̀ ọlọ́run káwọ̀ wá àlùjànnà straight on merit list bẹ́ẹ̀ ni kọ́lọ́run ṣe fún wa tọ́ ọ bá ti fẹ́ wá àlùjànnà on merit list àáfà jìnnà sí ṣíríkù ẹ ń bá tilẹ̀ tẹ ṣíríkù ọ̀rọ̀ tiẹ̀ kọjá pé yọ̀ọ̀kọ̀ wọ ní kó sọ́ọ́ àlùjẹ́ náà yọ̀ọ̀rà náà ni o sẹ́rí gbogbo àwọn nǹkan yìí àáfà la gbọ́dọ̀ sọ̀ra fún ìtàn wa ni a sọ̀ra fún lónìí òun làwọn àfóúnjálàbí iná ti fáwọn èèyàn fún ìsọ̀ tó o bá sọ pé kinní kan ọ̀làlàkàlà wọ́n bọ̀ sòka tó fi sọ́wọ́ wọ́n bọ̀ sóńdè tó gbé kọ́rùn ètò ògbé kọ́dì ètò ògbé sí abẹ́ pílò ètò òfin sínú kọ́ńbọ́ọ̀dù àwọn àbọ̀ àwòká jíjọ láànábì orí àwọn èèyàn kú nùlú ìgán o orí àwọn èèyàn ti kú gán láìláìlàlà àáfà àgìdìdìrín kan tàn yín jẹ ó lò ká àáfà jíjọ láànábì òkà àtajà ní ọkọ ìkíní rẹ tàyàn tú rẹ pé àáfà àlọrin kan ni òun mú microphone ó mú mẹg orí àwọn èèyàn ti dàrú gan abà wàláì èèyàn gbọ́dọ̀ àti ẹ̀kú òun lé ó gbé mọ́tò ọlọ́dún bẹ̀rẹ̀ ó gbé mọ́tò ọlọ́dún ó ń láàrin àwọn ìyá lọ́jà ó gbé mọ́tò ọlọ sọ́jọ́ ó gbé mọ́tò ọlọ sálẹ̀ṣin lọ́yẹ́ ó gbé mọ́tò ọlọ sóríta mẹ́rin ọlọ sáwọn ọjà ńláńlá náà lù ó wá fi megafon, ó ń fi kinní ó tún ta jẹnẹrétọ̀ bí petrol ṣe wọ́n tó yìí ó tún fi power kinní o ẹ́ńjìnì eh, àti kinní rẹ̀ ó wá ní òkà àfáà jíjọ láàánà bíi òkà yìí òkà àtàjà ní tẹ́yìn bá ti fi sọ́wọ́ ẹ̀ mọ́ ta wàràwàrà òkà àfáà jíjọ láàánà bíi tán bá fi nǹkan sínú oúnjẹ fún yín tẹ́ ẹ bá ti fẹ́ bu oúnjẹ àwọ̀ ọ̀fọ́ ni tàbí kọ́wọ́ yín ọmọ gbóná òkà àfájọ lànàbì èèyàn sínú microphone ó fi polówó ọjà rẹ̀ ṣèbáyọ kọ́wọ́ náà fò ká sọ́wọ́ kọ́ wá sùn kabì kan kán wá máa ṣe kí ni o kán máa rà dèdèrè lẹ́yìn tẹ̀ ń rò ká àfájọ lànàbì dèdèrè gidi bàbá ńlá dèdèrè tó gbaṣẹ́ dà òun ni dèdèrè yín òkà àfájọ lànàbì wo ní ń tajà ọjà wo ní ń tà ẹni tó ní òkà àfàjọlá nàbì òun fi máikrófóònù polówó ọjà ẹ̀yìn àfà àjíjọlá nàbì ọ̀la àfàjọlá ṣàìtọ́n. alimoyim gbogbo orú àwọn rádaràda yìí káwọ̀ sọ́ra fún máa wo òkà arọ́kakí máa sóńdè márùn máa sóńdè mọ́dì máa so nǹkan kọ́ ẹnu ọ̀nà alẹ́ ẹ wá lọ wo àwọn èèyàn wa bá haúsá ẹ lọ wá bá ti máa haúsá àbílẹ̀ yìí pé tí mò ń òye yìí tó ti so nǹkan wáyì tó ń dé ọ̀la yẹn wáyì tó ò ka ọ̀la yẹn wáyì tí èsè pa ti ọ̀la yẹn ìfúnpá ìfúndì ìgbàdì jẹ́mọ́ ẹja sọ́ra fa gbogbo eléyìí yóò lọ́njọ́ kan èèyàn wà dé tí ọmọ jìyà ayérayé ọlọ́run tó làwọn àti yín bẹ́ẹ̀ o. <clears throat> àfààní kúl ayi ayé tó má tẹ̀dọ̀rù náà mi ń dún ní láàyè in arọ daniel lọ́ọ́ òbí dùnrin alẹ́ òun náà أو أرادني برحمة الأن ممسكات رحمتي قل حسبي الله عليه يتوكل المتوكل سورة الزمر آية 38 ní sọ́rọ́tù Zumar ọlọ́run ní ìwà ànábì ọ̀wá sọ fún gbogbo ayé sí àwọn nǹkan míì tẹ́ ẹ tó ń sáàdì lẹ́yìn ọlọ́run àwọn nǹkan míì tẹ́ ẹ fi ń wà lẹ́yìn ọlọ́run àwọn nǹkan míì tẹ́ ẹ ń pè lẹ́yìn ọlọ́run ṣé tọ́lọ́hún bá gbèrò láti fìnira kàn mí gan alihunna káàṣì fàátù dórí yìí ṣé òkà àfáàjọ lánàá bíi ṣe ni ó ní kí nira ọlọ́run ọmọ kàn mí ó ni ó ní kọ́ ọmọ ọmọ kù mọ́ ìfúnpá tó o so mọ́ fúnpá ní oníjọ́ lásìdẹ́ǹtì sí kánò ètò mọ́tò kí mọ́tò gbogbo àwọn nǹkan ṣé ń ló lè já sí wípé tìnira tọ́lọ́n bá fẹ́ fìnira kankan ọ́ ṣé ń ló lè gbénira kú o àbí tọ́lọ́n bá fẹ́ sọ pé oore kan yìí kẹ́kọ̀ọ́ dọ̀dọ̀ mi ṣé àwọn òǹdè àwọn gbẹ́kúdè yìí kankan ṣé ni ò ní jẹ́ kìkì ọlọ́run wá wá mọ́ tó bá rí bẹ́ẹ̀ sọ fún wọn pé hasbiya Allah sọ fún wọn pé kí ni o ọlọ́run ṣe kí ni o ọlọ́run tó àwa jama èèyàn mélòó sọ pé ẹ̀ já sọ pé hasbiya Allah ìwọ náà yá sọ bẹ́ẹ̀ sẹ́yìn kó ti wà ní àsìkárù táwọn ọ̀fẹ́ kan máa ṣe tẹ́lẹ̀ tọ́ọ̀mọ sọ láàárọ̀ àsìbíyà lọ láìla alẹ́ ìtawà káltù wàwà mélòó ló ṣe láàárọ̀ ó ṣe méje ó tún ṣe méje ńrọ̀lẹ́ málẹ́ tọ́ ọ bá ti ṣe ó ti wà náà sọ ọlọ́run ṣùgbọ́n àsìbíyà ní ló fi jápẹ́ àwọn àfẹ́ wọn torí pé wọ́n gan ẹjọ́ ń ṣe mítìnì ni kò lè ràn wọ́n torí pé wọ́n gan jìnà sọ́lọ́n torí kùrìsì tí wọ́n gan ń kà kò ní ìtumọ̀ lẹ́mìí rẹ̀ wàláì kùrìsì yù ọ̀hún àjẹ́ ilẹ̀ Yorùbá léèmọ̀ tí wọ́n fẹnu ara wọn kà kùrìsì yù àǹjẹ̀nu tó lágbára ju àwọn àjẹ́ Yorùbá lọ àǹjẹ̀nu ń sun ẹkún tí ń pariwo yéè òun ṣiṣẹ́ gba kí ló ṣẹlẹ̀ ń gbà kùrìsì tó ń jóná ó ní kùrìsì yìí ọ̀ràn àjẹ tani jàjẹ ilẹ̀ Yorùbá lẹ́gbẹ̀ẹ́ kùrìsì yìí wàláì tó bá mọ̀ pé àwọn ẹni bú ń bẹ́ lé yín lọ wá kẹsẹ́ẹ̀tì kan tó jẹ́ pé látọ̀kèdélẹ̀ kùrìsì yìí nìkan náà rí kọ́ọ̀dù ẹ̀ tán rí fìtì máa pílẹ̀ rẹ̀ nù lé ntọ́ bá ṣẹlẹ̀ wàá sọ fún mi tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ àwọn ìyá alágbára abú nù lé yín wọ́n mọ̀ complain ni wàhálà òde bá wọn ni kùrìsì yìí ò ní ọ̀ràn àjẹlẹ kò sí ẹ̀ràn taníjàjẹlẹ yorùbá sọlọ sọ kùránì kalẹ̀ nítorí àjẹlẹ yorùbá nìkan ni gbogbo ayé bó ṣe ran àwọn àwọn olójú ibú ilẹ̀ yorùbá lọ́ràn ti amẹ́ríkà lọ́ràn ti saudi lọ́ràn ti london lọ́ràn ti ghana lọ́ràn ti britain ṣùgbọ́n wọ́n tó ń kà ṣe ń tó ń kà ní ìtumọ̀ lẹ́mí rẹ̀ áàdà wà. mo ti rí experience rí nìbàdàn yìí nínú àwọn òbí ọmọ ilé ike wa kan nínú àwọn kíni o òbí ọmọ ilé ike wa kan tí mò ń sọ yìí tó já sí wípé àwa lọ ṣe lẹ́kṣọ̀ ńlé wọn nínú Ramadan la bá sọ̀rọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa tójú bọlé ológun kí ẹ̀yin tẹ́ ẹ máa wá agbára èṣù kí ẹ sọ́ra o ẹ bá fẹ́ rálùjàn náà kọ́ sọ́ra fẹ́ bọ ọ̀rọ̀ bí ẹbọ táwọn sọ náà lásọ débẹ̀ náà bá ń béèrè nígbà tá a parí pé ọ̀dà àwọn ò ní kí lẹ fẹ́ káwọn ọmọ ṣe táwọn ò fi máa wá sọ́ra àwọn èèyàn bú ń dà wọn láàmú ọ̀dà nínú tá a sọ fún wọn jọ́nà lọ ni pé ẹ máa ka sí yù a ní kódà kìí ṣe páwọn èèyàn bú nìkan gbogbo ń tẹ́ ẹ bá tẹ́ kọ́ lọ́wọ́ máa bá yín ṣe ẹ máa ka kùrìsì yù sí sẹ́ẹ̀mọ̀ di kùrìsì yù tẹ̀ ń wò ó ááyà tó lóore jù ní nínú ó kọ ọlọ́run márùn níbẹ̀ nù kùrìsì yù Allahu alahayu alukọyumu alaaliyu alaazim nínú ọkọ̀ ọlọ́run tó lágbára jù yá hayu yá kọyumu ni anabi asalam ó jẹ́ kó o kọ yẹn òun ni ọkùnrin tó lọ gbé àga bálíkísù ẹ lọ ka tẹ̀sí ibùdó kẹsìrì yá ayù yá kọ̀ yú mòlòwì làgádéwájú ẹ̀ yá kọ́kàkùrì sí yú kí lọ́kàjẹ́ mọ̀ yá ayù yá kọ̀ yú méjì nínú ọkọ̀ ọlọ́run márùn ti bẹ́nu kùrì sí yú lásán ló wí ọlọ́run dẹ ọlọ́run dẹ gbàdúrà ṣùgbọ́n wọ́n tó wí kùrì sí yú kùrì sí yú ní ìtumọ̀ lẹ́mìí rẹ̀ ẹni tí mo wá ń sọ yìí òbí ọmọlẹ́gà tí mo ń sọ yìí ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ sí ló bá ń jẹun àáfà egun bá a lọ́rùn wàláì egun bá lọ́rùn àáfà ojú ti pọ́n lójú ẹsẹ̀ àwọn èèyàn ní ọyẹ mú òkèlè ẹ sáré fi ti lọ wọn òkèlè ńlá wọn egun ọ̀lọ ẹ mú omi wọn ti à àáfà ọmọ bẹ́ẹ̀ dọ síwìtì ojú ti pọ́n ẹ ṣe báyìí ṣé wọ́n wàá sọ pírẹ́sàn fọ́fun yín ni ṣé wọ́n gé ọ̀fun ni àáfà tí mo sọ ìdẹ́ báwọn àbẹ́ ìjọ́dẹ̀ ẹ̀ máa wàláì ọ̀rọ̀ ńlá ó lóun ní wọ́n lọ àwọn kan ní à kèé ṣe lásán egun ayé ni egun ọ̀run ni àáfà eré ni àwàdà olóhùn ó ní wàláì bí ìgbà tí nẹ́tíwọ́ọ̀kì kẹ́gbẹ́ wá ni pé ah àwọn àáfà àti ẹ̀sẹ̀ wà sínú àwẹ̀ ńjọ́ òní pé gbogbo tó bá sàti di pé wàhálà dé káwọn máa ka kíni o olóhùn bá olóhùn bá ẹ bá ń gomi wá pẹ̀lú ojú tó ti pọ́n pé ah ìwọ lọ tọ́wọ́ gbé wọn lọ sí tu o òun bá ka kù sí yù ní omi wàláì ó mu omi báyìí egun bá lọ ọlẹ̀ ọba tó fẹ́mi ló wá pòpé àáfà àmúdà ọlọ́run mo ní ṣe èmi tí mo sọ gẹ̀ẹ́sẹ́ mọ́nì mi gẹ́ẹ́ débẹ̀ ṣùgbọ́n jọta sọ àfi ìmánì sọ ìwọ náà fi ìmánì ṣe kí ni o ó sì lò ọlọ́run sì ní orí bẹ́ẹ̀ fún ọ wàláì kùrì sí mo gbowó àpò ìjọ tó tó fún mi lówó owó rẹ̀ o pé ah òjò tó wọn bá rí yín òun fún yín lówó pé nẹ́kàlì nẹ́kàlì sùn náà lá fún yín ẹ sábà ká kùrì sí yù lọ́wọ́ kọ́ ọlọ́run lọ́wọ́ àánú kùrì sí yù kùrìsì ìlọ kàánú omi ó sì mú wà lẹ́ẹ̀gbẹ́ ẹja ṣé tèmi gan tí mo sọ bẹ́ẹ̀ ṣé tẹ ẹja bá bèmí gan lọ́rùn ṣé mọ́nì mi débi yù ṣé tí n bá kà ṣé mo ní ẹni yẹn ní ló yù ó sì kà ẹja owó tó yẹ kọ́nà kọ́nà nǹkan kan mọ́ ṣe tàbá tí àdá gan bá ka egun ẹjọ́ lọ́ọ̀lẹ̀ kódà bọ kàlámútàrà ka ifá egun ẹjọ́ lọ ṣé kódà kọ́ pé Allah Allah ni àwọn àfẹ́ ilé ìtọ́ni pé ẹ̀yìn àjẹ́ ilẹ̀ Yorùbá kùrìsì yóò ràn wọ́n mọ́ yàtọ̀ lè ràn wọ́n torí pé wọ́n gan fúnra ilé sùn ní ọ́ nítorí òsín ká ò ní Ọlọ́run làwọn àbí ṣíríkù o tó bá wá rí bẹ́ẹ̀ Ọlọ́run ni wà nẹ́bí pé lọ Ọlọ́run ṣe kí ni Ọlọ́run ti o àlẹ́ ìyá táwa ọlọ́run la fẹ́ gbára lé àwọn mòmíní òdodo ọlọ́run náà la máa gbára lé o àní gbára lóńdè àní gbára lé ìfọ̀pá àní gbára lóòka gbogbo táwọn ẹni èṣù gbára lé nìyẹn tó jẹ́ pé tí wọ́n bá gbọ́ ní nǹkan báyà fà àjẹ̀nú ti wára rẹ̀ àìmọye làwa ti rí àwọn tí wọ́n fi gbà wọn ọmọ obìnrin tó jẹ́ pọ̀ mọ̀ ní máa ti ń ṣe mọ́ tó jẹ́ gbogbo àwọn ọmọ wa káwọn jẹ́ wọn máa kà scarf ká máa jẹ́ ká ti mọ àwọn àwùjọ kẹ́lẹ́ mọ́tì láyé tá mọ́ yíṣùn láyé tí láyé àdúrà àwọn nǹkan kéékèèké yẹn ní ìtí wọ́n mí ní kéékèèké kéékèèké àwọn àkárù ńláńlá wọn ṣùgbọ́n tí oògùn pọ̀ tán lè tẹ̀ á sórí tó yẹ pé àwọn ọmọ gangan ọmọ kà fúnra wọn fóso ọlọ́run tọ́ra àwọn eléṣù pọ̀ náà lù ìkọ́lọ́ ọmọ ìbísọ́ ẹ̀sáwà àti gbogbo àwọn ẹbí wa. wàfìlà hadith kọ́lá murad wọ́n nínú hadith muhammad àti àfáà wa hakim tí látọ̀dọ̀ àfáwà utuba ọmọ amir anabi asalam ó lẹ́ni tó bẹ́ẹ̀ lè so nǹkan kan rọ̀ ó ń tàn ti ṣẹbọ ẹni tó bẹ́ẹ̀ lè so nǹkan kan rọ̀ ó so kọ́lé ó so kọ́ mọ́tò ó so kọ́rùn ó so kọ́ apá ó so kọ́ bàràdì ó so kọ́ bí ẹsẹ̀ ó so kọ́ ibi orókún lẹ́ni tó fi ń dáàbò bora rẹ̀ kó n bí aburú àbófin wá oore kan ó ń tàn ti ṣẹbọ sọ́lọ́n bákan náà àáfà wa ibùnú àbí hatim látọ̀dọ̀ hudhaifa wọ́n ní anáwòrán àrọ́jùlá fi yẹ́dì khait mina luhuma fàkọ̀tọ̀ àwù wàtálà àkọọ́lá àwù tààlà wà máa yú mínú wà jàmọ́ ẹ̀jẹ̀ agbọ́rọ̀ ibẹ̀ láti dúró wa ibùnú àbí hatim wọ́n gbà wá látọ̀dọ̀ hudhaifa wọ́n ní hudhaifa ó rí ọkùnrin kan ìta àlesíwé bíi ó ń dè ọwọ́ á wà lọ́wọ́ só ti yé látara pé ó fi ń wàsọ̀ kúrò níbi kíni o kúrò níbi àwọn àìsàn bú àbá àìsàn gbóná ọba já kúrò lọ́wọ́ ẹ̀ ọba kááyà fún pé wàmọ́ yúmínú àkísàrù ń bìlà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ rò pé mọ́ọ̀mìnì ni wọ́n ẹni ọlọ́ọ̀ni wọn ọ̀gbọ́ ọlọ́run gbọ́ tinú tòde ìláwà umushiriku náà àfi kọjá sí pé ẹlẹ́bọ ni wọ́n wọ́n ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ṣe rí sàbẹ́tọ̀ kááyà ọgbà ayà ń yé irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ẹ rò pé mùsùlùmí ni wọ́n àjọ ń lọ yídì àjọ ń kíjímọ̀ wọn àgbà ló ń gbọ́ iláwà ó mùṣìríkù ẹlẹ́bọ ni wọ́n tí wàhálà bá ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àtẹlẹ́bọ ìwọ ni wọ́n pa àwọn òní pẹlẹ́bọ wọn ò ní wàhálà àfa àti pọ̀ jù bí ó ṣe máa ranjú mọ́sálásí nù gbogbo àwọn ẹlẹ́yàn gan wàhálà wọn ti pọ̀ jù gbogbo nǹkan náà ní eléyìí bídíà eléyìí kíní kankan kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a rò pé múmi ni wọn wọn ò gbọ́ lọ́ngbọ́ ẹlẹ́bọ ni wọn àwọn náà ń lo orí òkè àwọn náà ń pọ̀fọ̀ àwọn náà lọ́sẹ̀ ayé kan tá ń lò ọ̀sẹ̀ ẹ̀yọ̀nú wọn ò wá ẹ̀yọ̀nú ọlọ́run ẹ̀yọ̀nú ayé náà ń wá jẹ́mọ́ gbogbo táwọn àáfàá ṣàlàyé fún wa yìí ó pàtàkì pọ̀ torí pòun gan ni ìpìlẹ̀ kíni o ìpìlẹ̀ ẹ̀sìn wa tá a bá ti lè gbọ́yé ìmọ̀ọ́nì ìwà òdù àìgbọ́yé èèyàn ń kírun ọ̀ ń gbààwẹ̀ ọ̀ ń lọ wáàsí yóò kú lẹ́lẹ́bọ tó ti á lè kú lẹ́lẹ́bọ ìbínú ọlọ́run ayérayé nu no abẹ́lọ́ mọ̀jà àríbínú rẹ o ṣàánú wa o jẹ́ ká kú sí mùsùlùmí òdodo ọ̀la aláhàúlà wà láàkú wọ́tá ilà abilà àlejò àdìm ẹlẹ́ẹ̀kejìlá dé yẹn nínú àwọn mọ̀dọ́ irú shirk àwọn manifestations àwọn nǹkan tá a máa rí tá a tó fi máa mọ̀ pé ẹbọ lélẹ̀ àáfàá dẹ̀ kan tó lé ní mẹ́wàá níbí orí ẹlẹ́ẹ̀kejìlá ti dún òun tó wá di ọ̀sẹ̀ tí ń bọ̀ ààbọ̀ sórí ẹlẹ́kẹta òun ni àrùkọ̀ àṣìríkíyà ọ̀fọ̀ pípa eléyìí tó jẹ́ ọ̀fọ̀ tó bá ẹbọ lọ àwọn ọ̀fọ̀ pípa gbogbo àwọn gẹ́gẹ́ eléyìí máa pọ̀fọ̀ báyìí sí torí pé àrókíyà rùkìyàtánì màṣírúà wàgẹ́rù màṣírúà sẹ́ẹ̀rí à ń ka nǹkan à ń sẹ́nu wújẹ́wújẹ́ ó pín sí méjì èyí tọ́tọ́ èyí tí ọ̀tọ̀ èwo lọ́tọ̀ èwo ni ọ̀tọ̀ àmọ̀ yanjú eléyìí tó bá dijọ́ mẹ́jọ torí náà ẹ jẹ́ á o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a rò pé mùsùlùmí ni wọ́n ni wọ́n o ẹ ló fi já sí pé mọ̀ta ló sọ̀rọ̀ rẹ fún mọ̀ta ló lè fún ọ nímọ̀ràn tó gbà ẹlòmíì tó rò pé ni ó lè o ṣòkòtò ẹ o tó wá ìtọ́jẹ́ pé kọ̀ lápẹ̀rẹ̀ ẹ̀sìn láà tọ́jẹ́ pé kí ni o jálàbí ni ó ọlọ ọlọ́run sì fẹ́ mọ wípé ẹyin ìtọ́jẹ́ kí n ṣe ṣíríkù ìwọ ọlọ́run torí mo rí wípé ni ìwọ náà ò ṣe mòdodo kọ́ ọmọ tawhid torí náà ẹ jẹ́ ká gbìyànjú ká lu àwọn nǹkan tá à ń gbọ́ yìí kọ́lọ́n kó járí ọ̀nà ẹ̀ láyé àtijọ́ gbé ní alkiyama subhanaka allahumma bihamdik ashhadu an la illa ant astaghfiruka wa atubu ilayk salamu alaykum wa rahmatullahi ta'ala.